وتسمية تسبيحهم ودعاء وقصة وستون نادر وممدوح قصة وستون نادر وممدوح اللهم يا من لطفت بخلق السماوات ọna tọ t lajiaz bụ t l ụmụhazi ha. alitoku bi n'afọ ikpọ ọtọ ika wakojarikantụ ka ayịyad ikụbeka قلوبهم وفي الرقاب وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله لك الحمد يا ذا الجود والمجد والعلا لك الحمد يا ذا الجود والمجد والعلا تباركت تعطي من تشاء وتمنع تباركت تعطي من تشاء إلهي وخلاقي وصولي ومكلي إليك لدى الإيسار وليسر أفزه إليك لدى الإيسار وليسر أفزه إليك لدى الإيسار وليسر أفزه ọlọ́wọ́n ọba adá ọpẹ́ fún ọ. lákàlà hamdu ìrẹ náà lọba tí ọpẹ́ tọ́ sí ni ọpẹ yẹ tọrọba yìí ní zalijudi adúpẹ́ fún ọ ìwọ ni yá zalijudi wà ní mọjìdì gbogbo ohun tí ń ṣe ọrẹ kátàní lọrẹ ìwọ lọọ ta láyìí ìwò bẹni àtà lọrẹ bó ṣe rí. bóò lẹni táwọn ṣe lóore ti súnmọ́ ni sí ọlọ́run èèwò kó fi sóore ẹni tí ò súnmọ́ rárá ọ̀hún ta lọ́rẹ́ ọba yìí náà la fọpẹ́ fún ìwọ ló ní májídì wà lóhùn la ìwọ ló ìwọ ló ní gíga ọba yìí náà ní sábà rárá kí sàtún òdì máa ga ọba tó ga tí ò sí tó ga tó ní lọ́lọ́run ọba yìí tó ti máa ń tọ́ṣá o bó ṣe wù ọ́ lọ máa fún ọba ẹ tó bá wọ ole hàn náà dáadáa ma tí ó wá tó ní ọba yìí náà la dúpẹ́ fún a fún àtúwájú ẹ̀dá òun náà ni ẹni ìkẹ́ tọ́lọ́hún fi sẹ́ ẹ̀kẹ́ rán ànábì aláàánú tó fi sí àánú rán ìkí ọlọ́run ọba ọlọ́run kọ́ máa ba síwájú ẹ̀dá ẹ̀yin àsàlátù wa àsàdúà bí àti máa ṣe fáwọn tọ́lọ́hún ní kí àsàrà wọn jèrè dáadáa. táwọn náà lo ìmọ̀ tọ́lọ́run fi mọ̀ wọ́n ẹlòmíì nímọ̀ kò ló kódà àwọn èèyàn tún jèrè ìmọ̀ lára ẹ̀. oko aláǹgbá lọ́dẹ títí títí ekú. àwọn tó lò mọ́ ẹ̀ fún àwọn ìyá lẹ́kùlẹ́jà ni. àwọn ní ẹ mọ̀ pé ah, àbẹ̀lẹ̀ yóò gbóná lọ àṣírí torí náà àwọn nǹkan tí wọ́n tà náà ní máa ọjọ́ wọn dà mọ̀ pé ah, àbẹ̀lẹ̀ gbóná ibi ògbóná sínú. jáwọ́ ń bẹ̀ ọmọ bá gbóná nù já ń gbé inú a máa tu adìẹ tí wọ́n láàyè wọ́n ó tu a máa ju òkété sínú agbada gbóná láyè láyè sí ìpá yóò fi ká hàn yóò gbẹ àná wá sẹ bi débi pé wọn máa ń gbà kọ lára wèrè wèrè wọn pa wọn fún wọn làwọn fi máa ń ṣe oògùn yìí ẹni tí ó tẹ kú. tí ó ní mi ti ń wọ̀ ẹyọkan ti ń wọ kiri náà nu ó sì tún gbà lọ́rùn olóògùn yìí ni àwọn náà bá ti wọ ẹ̀rí pé léwọn èsè sí ẹ ní ó kálukùránù èèyàn lè kálukùránù wọn á pé ìdókù tó wọn máa yọọ máa sí tọ́mà òun ọmọ afasọ sí ìyàn la lásọ̀kẹ́ kọ̀jẹ́bọ́sọ lọ́rùn èèyàn. wọ́n tún ní wọn ọ̀jáwò oṣù wọ́ọ́rọ́ máa ní sàárè àná àdẹ́bà ń bẹ̀ láwọnú wúkúwúkú gbogbo bá kátìkálùkù ní kàńtà òṣùjú oṣù tún ní ọmọ oṣù tó sùn wọ́ọ́rọ́ wọ́n ti gbogbo òka lọ. ọlọ́run àfẹlẹ́hùn dúpẹ́ fáwọn tọ́lọ́run ní kí ayàdọ́ ọmọ àbí ọba yọ ọmọ àlè ọmọ àlè ti kúnnú ọmọ tó ti pọ̀ o ó ti pọ̀ wàlẹ́ ẹlòmíì ga tó mọ ti péré ọmọ sìláwùdì náà ló péré ńgbò lọ́sọ̀ lọ́wọ́ àríwá lálọ́wọ́ àbólùpàgbà gbogbo lórí lórí kálámù sí hàn tú lọ́dọ̀ pọ́ máa lè lélẹ́wọ́ ẹlòmíì kọjá àwọn tí wọ́n ké lọ́dọ̀ àwọn lọ. àwọn ọba àjọ tí wá sí ni ó ẹ̀fọ́dẹ̀ náà fi dẹrù oníwọ́ òfìrẹ́ lọ òde wáàdì àti páálí ìdíbì náà bí ọba ti wá mọ ẹgbẹ́ alóhùn funfun ẹgbẹ́ dúdú òtí tó ti péré lọ́mọ láwùjí ni ọmọ àlè ni ọ́ tọ́lá ẹ̀ tọ́kọ̀ òsì. èyí ò la fi kí ọ ọlọ́mọba ni kí àfa wa lọ́nà ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n wá tí wọ́n kó wa lílọ àwọn ní gbogbo òbí ronú kàdé ń fẹ́ kájọ bàbá rẹ ọmọ tí bá ń pọ̀ bẹ́ẹ̀ kò sí tí wọ́n ronú gbà tó gbé bàbá ọmọ mi ó rí bí olùkọ́ àgbà nìkan kò fi àìsórí ẹ̀fẹ́ bí má lọ bẹ̀ afẹ́kọ̀ọ́ sákàwọn ọmọ wọn sádà bíi. wọ́n dàbí bàbá yìí àwọn lọ́pọ̀lọpọ̀ yà lọ. ó ní àníyàn àníyàn náà ìṣẹ́ náà wá da àwọn náà wá lè dàtí má ma á fa àwọn ọmọ àlùbáríkà fún ọ lọ táwọn tó ń jẹ́ àbá wa ló wà ní bàbá wa tí ọjà lè fà wọ́n ti rẹ̀ bọ́ ń gba bàbá èkó nídìí o nítorí ọlọ́run bá bá bá jimá lọ jimá báyìí lọ bá ráàyè rọ̀lẹ́ ìwọ lọ tàbísírù ọmọ pé eh, àníyàn lèèyàn fi ṣiṣẹ́ àníyàn rí pọ̀tọ́fẹ́ nìkan láàárọ̀ tí mo rí mú bẹ̀ nù àníyàn àfa àwọn ẹ máa dá níyàn rẹ̀ mà ìṣẹ́jú ọ̀dàlú títún dá sí. wọ́n lọ ó tún kọjá àgbà bàbá ń bẹ láyé téèyàn máa ń sara ẹ̀ lóko kọjá ẹ̀. ọ̀dọ̀nà kejì tó tún kó sí ńgbèrò ní ìdílé láyé wọn kó ṣe ń gbà tí ìmí sí òtún gbà wọn lọ́dún bí ìgbà tí yóò bí tá yóò di ẹ̀jẹ̀ tàbí sí ìwò wò pa lọ. lọ́wọ́ bá ń bá àmọ́ kàn gbogbo bílọ̀kù bílọ̀kù tó ẹ́ kó dalẹ̀ ó ti dàgbà ṣé ń gba àwọn tán. àníyàn ni ó àníyàn kálukú wa ní ẹjẹ́ kájẹ́ ọ̀dà ìwọ fi ibi iṣẹ́ ó yọrí sílẹ̀ kọ́lọ̀ ẹ̀wọ̀n sájà níyàn rẹ ọ̀dà ń bọ̀ bá òun lọ́wọ́ àmọ́ tí ọ̀bọ̀ yọrí ẹ̀ sí sánìyàn bá ti dá àníyàn ní gbogbo nǹkan ọlọ́ba níyàn wá dúró ìmọ̀ fún wa láti yọrí dáadáa ṣe ọlọ́run fún wa láti yọrí ṣe o yọrí tó dáa ni o ọlọ́mọdé ọba jẹ o àpá wa náà bá ní wọn o. o ti kú òní ń sọ o tàbírù ayé ni ó ti kó ní kó lọ́rọ̀ ìsìláwùdínì ni mí mélòó ni ìsìláwùdínì ìtọ́ka gbogbo ayé ni wàá gbọ́ gbogbo ayé onígbọ̀ àti tí nǹkan bá mọ wọn ni ẹ máa pé jà á ní àwa ní àwa akí gbogbo ẹ̀yin bàbá àwọn tó ti lọ́nu yín àti àwọn lọ́gbàbọ̀ wọn o ìdọ́dọ̀ àwọn ìyá náà ti ń ti lọ́ lọ́gbàbọ̀ wọn o ẹni bàbá tẹ́ ẹ kù lójú yín tó wá ń rí dáadáa báyìí àbáyín dúpẹ́ o dáadáa náà lọ́jọ́ kalẹ̀ ibi a ti sinmi gbogbo samaria dín ní akíá àpò.

ó tún lè máa bẹ̀rẹ̀ pé kí náà ṣe wọ́n kírun táwọn wọ́n ló nígbà téèyàn ń ṣeré lélẹ́ ìjọ lójú rẹ̀ ọlọ́run ní ọjọ́ ọmọ yí ẹ̀ ọba tó jẹ́ àmọ́ dáadáa mọ̀ wípé ẹ̀sìn ni a fi ń sìn kí làwọn wí mọ̀ pé abájú gbálùkù ránù ti ń kà ládàjú pọ̀ sáà lọ lé ọlọ́mọdún káwọlé ìdáǹsì náà tí ń jẹ́ bùkátà ẹnìkọ̀ọ̀kan wá a kó wájú ọlọ́run ọlọ́run àkùtì a fi biọ ilé ẹ̀ la wà ọlọ́run bíyà bùkátà èyí tó ti biya ń bẹ̀ ọlọ́run mọ́jọ́ ọ̀dà àbúmá ọlọ́run o ibi ati do ayé náà láti wà tí à ń wò lọ ti ń pín sàkà fáwọn tọ́tọ́ àti débi ẹni tọrùn gbèsè tọwọ ìbẹ̀ladé tọ́lọ́run ti ní kábù kábù nínú sàká kámúpin kánú abádájú mẹ́jọ ní kámúbẹ̀ káfí bá san gbèsè ẹ̀ iṣẹ́ tí wọ́n fẹ́ sàkóso nù káwọn gbèsè ó yé lé kiri. wọn náà tó sì jẹ gbèsè tó lágbára ẹ tó ọ̀sán àkọọ́lẹ̀ alábòsí wọn mà kọ fún ọ tó ẹ sán ma wọ́n bá yá wàá pẹ́ ẹ̀yìn tẹ́ ń ta tẹ́ ń rà ilé léwu owó tèyí ló fi lọ san owó tèlé ló fi lọ san òòsì sanlé mọ.

ẹlòmíì bí wọn ò sì tí ì bí wọn ò tí ì tí wọn wá gbàǹtúláàsì kábílẹ̀ ó dìgbà àbùkù bá tó kàn án àbùkù náà dáa ó làbá àfi ní ìyàtà òkú dẹ̀yìnà olúwa àtà توفي بالكظم وعند وقت القضاء توفي بالكظم àlùfáà níjọ́ tó lọ gbowó táwùzù ohun tó ló fi lọ gbà á gbọ́ ti tó ń padà kò ní pẹ́ ohun tó ni. ọ̀jẹ̀ lọ yáwó kó pé ìyọ̀nba ló wọlé tó ìgbésà ni ọ̀wá jẹ́ gbèsè ìyá mi lówó pẹ̀lú ẹni ọ̀jẹ́ gbèsè gbogbo wa lábẹ́ wa rẹ ilé rí mẹ́mẹ́ gbogbo wa lábẹ́ wa dọ̀tí àbú ọ̀bẹ̀rẹ̀ àlà ọ̀làwà. gbogbo wa labẹ́ labẹ́ labíyà wa lọ́dọ̀tí àyíwá mi labíyà wa dọ̀tí. o lè wí bẹ́ẹ̀ fún ẹni ọjẹ́ ní. tó o fẹ́ yáwó lọ́wọ́ ẹ̀ ó ń tọ̀ wá kó wọ́n yọ káyọ́ ohun tó dáa fi san níbi níbi yáwó ohun náà lọ yóò fi san nígbà ọba san wípé àsánù ló lẹ́ni òun lẹni tó yẹ pé njọ ọba dá padà ọdá padà dá ọdá àdúgbò òsè gbà lọ kọdá àdúgbò gbà lọ ọbọ̀sẹ̀lẹ̀ náà lójú ayé ànábì tí wọ́n ń gba kankan nu agbo agbo ẹran àwọn mùsùlùmí nígbà wọn fẹ́ dá padà bí òkú kọ ni wọ́n yá nígbà wọn dá padà lásìkò tẹ̀ràn dé àgbò lọ́wọ́ àlẹ̀ ànábì lé ẹ lọ fún alágbò. òkú kọlọ́gba ọlọ́mọ pé ní ọ̀dà àdúgbò yín tó jẹ́ pé ńgbà tí ọ̀dà nǹkan yá padà ọ̀dà padà ju bó ṣe yà lọ. èyí ò tí ọ̀bá jẹ́ àti kan náà tàbísírù yìí tí ọ̀bá jẹ́ ló fi ṣe mọ́jẹ̀mú. ẹni ọ. pé o. ó sì ní ó tó sùkò tó sán eleven thousand ní fi gba rìbá nù. torí kúlù kọ̀rùtín yẹ́jìnìbù lè máa fa àtà ọwọ́ rìbá. gbogbo tí èèyàn bá yá láyé tọ́wọ́ mú àǹfààní wá fẹ́ ni tọ́jà nǹkan ó ti di rìbá. èyí ò ní ò ní lọ ṣùgbọ́n tó ń tí ọba fi ṣe mọ́jẹ̀mú òun la fi ń sọ fún àwọn tí wọ́n ṣe alájẹsẹ́kù ti mùsùlùmí bọ́lọ́wọ́ jà páàtì ni àti páàtì kàn ń à ń gbìdánwò ni kẹ́sílẹ̀ nìkan o àkàmọ́ ẹgbẹ́ ọ̀kan náà o àtẹ̀sùnà àfẹ́lẹ́ o dábàá ní sara wa àgbéyàwó àmọ́ gbé ọba máa ń gbé ebi wọ́n lọ dẹnu kọ ọmọbìnrin tó fẹ́ lọ yẹ kọ́ ẹjọ́ ríra yín débi tẹ́jọ́ sọ̀rọ̀ mú láti bẹ̀rù. ṣé ń lọ ń lọ yẹ kó rí débi wípé wọ́n lọ́ wà á ọ pé àwọn àlọ́ làwọn òbí rẹ ó ti sí lájìlẹ̀ wọn ò pé wọn a sì ti kó nú okun gbogbo nǹkan la táwọn òkú afẹ́ tún ṣe déédéé ó mú wa wa pọ̀ ní ìjọ ìjọ brother sọ jẹ́ ẹ̀sìn ní àti sà sápà mi rú bá ká kò lè ká tá a bá jáde tán kò tó bẹ́ẹ̀ àpá ó lè ká kọ́mọ pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ̀ ọ̀yẹ́ sísà mọ lọ sí bẹ́ẹ̀ ìwọ jókòó bẹ́ẹ̀ àpá ẹ lè ká tá a bá tú ká tán ọ̀ká ìbúwọ̀ náà ń rí ebi táǹsì wá sí ẹ̀ náà làjọ ń rí òun náà ní ṣẹlẹ̀ àwọn àwọn brọ́dà sísà náà jọ ń dúró lẹ́gbẹ̀ẹ́ ògiri kiri àbọ̀ ọlọ́run wọn padà fún a ní ó fún a níwòsàn ní. agbọ́dọ̀ ọgbọ́dọ̀ jẹ́ pé mọ́jẹ̀mú ọ wà lórí ẹ̀ ńlá ní òkúbi sáfì ten thousand tí à ń gbà lówó àdúrà lórí one million níbi alájẹsẹ̀kù àwa mùsùlùmí alókùbi tí a fi há ibi tá a fi pamọ́ sí torí àti sẹ́mọ́jẹ̀mú pé bàbá ti gba one million ó fi ten thousand sówó àdúrà níbo láwọn àgbówó àdúrà sí àwọn ilé ètò táwọn pàṣẹ owó yíyá táwọn lórí tẹ́kù láàpin kúlù kọ́rọ́dín yẹ́jìnìbùnì máa ń fa kọ́wọ́ wà rìbá ó ti di rìbá kọ̀ wá sí ìwọ̀ lọ́dọ̀ tèmi ẹnìyá ní one million fẹ́ẹ́ ní kò lélẹ̀ inú kí wá lọ fi owó ṣòwò mo wá rí wípé alihamudulilayi torí wípé owó ntọ́lọ́nfẹ́ la sàjọ owó abọ́bùlàálà díẹ̀ díẹ̀ ṣe bísínẹ̀sì àràmù owó tí bàbá wa ọgbọ́n yà tí ò fowó wọn ò fi wọn ò fi ṣòwò àràmù ìlàjọ sáwọ́ ara wa jọ tẹ̀ wá kó fẹ́mi pé ìwọ lọ lóná sàn kọ́nà bí owó tiwa ọ̀dà ọlọ́run lè fi báríkà sí náà kí n tí mo bá fi ṣe ó sì ṣe kí ni kọ́lá lu báríkà èmi náà wá rí wípé ah, àwọn ọmọ ìyá dáadáa láyé kúlùtọ̀ ámàkà ilá tẹ̀kíyàn wà láyé dùkúlù bẹ̀sẹ̀kà ilá mọ́mínà ìlóbi náà bẹ́yìn ọba tó yáwó náà gbọ́dọ̀ ronú sí i torí ìdí ọ̀pẹ̀ ní wàrà wà zúdù mọ̀rọ́sìmù ni àlè ní bákan náà ń bẹ́ẹ̀. ẹnì òfin kẹmí ilé máa jẹ ewọ ilu mi míì tí ó pé èmi kọ ìlè ni pé kèké kí ni kèké wọ ṣùgbọ́n tó wọ́n sọ ara ara ìgbà ni ìgbà lèèyàn tó ń garun owó gbàgbọ́ àdìsí náà wà fún onígbà tó tó máa garun owó gbàgbọ́ nígbà tó ọba tó fi máa la bá tàbí ìdí òsín tó burú bí ká tó ọba lè fi lẹ̀. láti fi sọ́ra fún tí ó burú láti mọ̀ rọ̀ lù ńgbà láti ọmọ pé ṣe kí ni wọ́n àti tó burú là ń ṣe lọ́sẹ̀ yóò fi lẹ̀ lọ́wọ́ àmọ́ sọ̀rọ̀ pé tí burú ó burú gan ẹ̀láyé láwọn àmọ́ sọ pé èyí ò burú ten thousand orí one million tá a pè lówó ìwádìí ò ìwádìí ti sẹ̀rí àná o ìwádìí ìfẹ́ ẹnu lè gbé ìfẹ́ ẹnu pé wọ́n gbàjẹ́ lẹ́nu wa pé òṣìṣẹ́ burú bẹ́ẹ̀ ẹ̀rọ àbá àti ọ̀dà kò sì sí ìjà ń bẹ̀ kẹsẹ̀ torí pa bó bá ṣe wílẹ̀ ẹ̀ parí náà ṣáàjọ ṣáàjọ kó nú ẹ̀. kọ́lọ̀ ń kọ́ sànú wa. ni pé gáàrí mi na orí àyà ńlá wa Suratu Tawbah ọgọ́ta ọlọ́run ní bá ní pín sàkálọ́ pé ń òkò tí ó jókòó lé pé sàkà ti wọlé ẹ wá máa bá a lọ la ilẹ̀ sahara sahara owó la ẹsẹ̀ rẹ̀ ńgbà sàkádé ẹ̀wà lọ́la kíkọ́ ó ti níye inú tọ́lọ́wọ́ ọ̀bẹ nìkan pín tí ọ̀bẹ yàn pín kọ̀bà ẹ̀ pín ó lọ́rọ́ sàkáwà àtọ̀rọ̀ ogún kọ̀bẹ yàn pín olópin kẹ́ ẹ̀ ó lọ gbọ́dọ̀ fi ọgbọ́dọ̀ sọ́ba àwọn ọ̀ràn kan báwọn ayé láti lò fẹ́ nú ẹ̀ ogún. gbèsè tó yàn ká fìdí gbẹ ọmọ fìdí ọmọ fìdí fọgbà lẹ́yìn ẹ bá a ṣe pín nọ bá ka ṣe pín náà ẹgbẹ́ kan ìtọ́lọ̀ fúnra ẹ̀ gangan màmá tó ti pín ó ti sọ ma wo pé nítorí pé tí wọn bá fi tẹ̀lé àpín mélòó ni ó bọ́ bá kéré tán lálùbáríkà olóore ju rẹ́rẹ́rẹ́ tó ka èrúgbà tí ò lè lábùrọ̀ ká àwọn àjọ ọlọ́run. ìtọ́lọ́run bá fún yẹn ní lálùbáríkà èsè ń téèyàn bọ́mọ̀ sí lè fún yẹn ní nǹkan tó bẹ́ẹ̀ ló lè gbé bùkátà tí ó gba nǹkan lọ́wọ́ èèyàn tó náà fún yẹn. ó ní lọ́dọ̀ bó tó o sì ní mọ̀ bó ṣe náà kan lórí ẹ̀sán lọ́ba tó padà sí back to kí ni ọ tó padà sẹ́sẹ̀ àárọ̀ nù kí lágbára yọ ká kí ni o lè ṣe òsíntọ́ dáa tó kẹ́ni kọ̀ọ̀kan wọ́n kọ́kọ́ tẹ̀lé tí ọba ní àṣẹ wọ́n tẹ̀ lópin ẹ̀ òun fúnra ẹ̀ lópin o orí ẹ̀ la wà láti fi tafsiru mẹ́ta kọ́ láti ń tu àyà kan. kò fún yẹn pín ẹsùn bàbá ọlọ́run àtidébi wàlígárì mi àgbẹ̀ ẹ̀ máa padà mọ́ ni ọlọ́run ní mi náà bẹ́ẹ̀ bá ń pín sàkẹ́ ní ọrùn gbèsè wọ̀ tí ò tún jẹ́ gbèsè mìtáfà tí o fi wọ ẹ̀gbọ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ ń gbèsè àtúbéèrè ó sò kú ó kú àná lọ́jọ́ gbèsè àbòsí súná tábẹ̀ tábẹ̀ tọ́gbẹ́ suna ga etini ni kọ̀dọ̀rọ̀ yẹn kéèyàn wá ló ń gbèsè ńbẹ̀ ọpẹ́ ni bẹ́ẹ̀ yẹn bá ti lágbára sí ní ó ṣe wa ni ló ṣe dúpẹ́ bọ́lọ́ kọ̀ wá kéé sọ̀rọ̀ kọ̀ wá sọ̀rọ̀ torí ńgbà míì náà gan wọn máa fi sáfàwù gan gbowó lọ́wọ́ èèyàn nù sẹ̀ríà tí wọ́n pè àjárẹ̀ màdúrà lẹ́yìn lè sáfà ọ̀nà méjì ni wọ́n tún máa lé àjárẹ̀ yẹn lè fàlà lágbè ẹ má jẹ́ òkówó lọ ẹ má jẹ́ òkó lọ torí tó bá kó lọ ìnákúnà ni ọ̀nà adájọ́ wọn dèdè wọ́n lọ́sàdédé gbowó lọ́wọ́ ona náà ń ní màdúrà ni ọlọ́run wà ní dárì mi na ẹni ọrùn gbèsè tọ́wọ̀ ọlọ́run sáàmù ọkàn bá lọ ọkàlẹ̀ àlùbáríkà yóò pọ̀ díẹ̀ díẹ̀ náà ni ìyá máa ń kọ́sẹ́ náà ọrụ. díẹ̀ díẹ̀ náà ni ɛfi zaka gurumuni atilu gurumuni tígbèsè ọwọ́ ọ̀yàn lọ́rùn ni máa ń pè é olóbìjẹ́ ńgbà míì náà tí wọ́n bá ń pè nǹkan ni wọ́n fi sọ fún ọ pé owó tó o fi ń báǹkì ti ń jẹ rìbá ti ń jẹ rìbá ń ni ó léwu ọba dị pé wọ́n bá túbọ̀ fi nǹkan wọ́n fi nǹkan kan lé ọmọ gba nǹkan báyìí à èyí ò lé àdìjọ́nú wa wọ́n mọ̀ tiyàn ò pé ìjọ fi lé yìí wọ́n sọ pé ìbá wọn náà fowó wa ṣe business business ti ń fi ṣe náfà wa náà nínú ẹ̀ ṣé ń jó kówó lọ ẹjọ́ jókòó ṣe business ẹbí wọn lọ fowó nígbà pé ìṣẹ́ríkà sábàjọ dòwò kọ̀ yóò ní akídùnú àjọjókòó àjọmọye tí mo fi lẹ̀ àmọ̀rú òwò tá a máa ṣe àjọmọye tá à ń jẹ lérè àjùmọ̀ bá ti pín èrè. gbèsè pé ọ̀wà tọ́ ọba ló jèrè níjọ́ tí wọ́n sọ́ọ̀tì níjọ́ náà yọ owó bàbá ti jọ sowó abájọ ń sòwò pọ̀ àlìgúnimú bèlìgúrìmù tàbí lìgúrìmù bèlìgúrìmù. bàbá ṣe pín èrè bẹ́ẹ̀ náà láti pín sọ́ọ̀tì tá a bá rí lórí bísínẹ́sì. bóyá èrè etí ẹ èmi ń gbà lérè. ìdá kan nù mẹ́ta ni níjọ́ tí òwò bá jáánú ìtọ́ba ìjánu náà á mẹ́ta ni ìdá kan tẹ lèmi náà mú aligurumu beligunimi bá a bá ṣe pín sọ́ọ̀tì lápín kíni lápín rí ọlọ́ọ̀ni ní dárì mi nà gbogbo àwọn tí ọ̀run gbèsè wọ̀ ẹ fún wọn ẹ fún kẹ́ẹ̀fì kẹ́ẹ̀fì kẹ́ẹ̀fì yọ wọ́n ní ọ̀fìn sàpà adébẹ̀ náà lánàá tá a fi sọ̀rọ̀ arákùnrin kan tó wá lójú ayé ànábì tó ní gbèsè gbèsè gbèsè léhùn lé àti kílè máa mú gidi àti àkìlánà kèése kìkì dá ọmọ ọmọ five thousand wá lọ́wọ́ ajá dìde gba títà lọ. níjọ bá seven thousand bá di di better life o ti lójúṣe ọyọ pé jókòó pé broda níta ẹ̀ mọ́ fílẹ̀ pọ̀ jù báyìí lọ kó o ló ṣe rí bísínẹ́sì mi kò lọ dáadáa mọ́ ọwọ́ nù jàmọ́ ẹni tí bísínẹ́sì tiẹ̀ lọ dáadáa pọ̀ ara ẹni tí ẹni wa ọmọ àwa lu àwọn ọmọ ọwọ́ nsọ sọ fún sàbẹ̀ yẹn pé èèyàn ọmọ ìyá yín ni gbèsè wọ lọ́rùn yìí sàtọ́dàkù àlè ìtí kálukú bá ní ẹ̀wà máa fi sádàkà fún kó lè bọ́nú gbèsè níjọ́ náà ń gba ń da ṣẹ́ ń dájọ́ iṣẹ́ náà bá gbèsè pé àwọn ń gbèsè bá ti gbóhùn tòun bẹ́ẹ̀. tí wọ́n bá ti gbóhùn mi níbẹ̀ wọn ànábì ń bẹ̀ ọmọ pé yóò dínkù ànábì ni lọ pẹ́ wá lówó bá gbúdí jọrè lórí gbèsè ẹni wá báwò bí a ti máa wàjẹ tún ìtọ́lọ́ ní náà ni ẹ máa lò ẹ máa ọjà náà Ọlọ́run sì rọrùn yóò lè jẹjọ́ wọn mọ́ wọn. kò sí sẹ́ẹ̀lì gbàdú lọ ẹ̀ máa lọ ó bẹ̀ pẹ́ tí ọrùn gbèsè bá wọ̀ á máa mú nínú dúkìá rẹ̀. àwọn àfẹ́sìn wọ́n bàbá wa gbọ́ pé ẹni ìtànàbì ṣe àyè lọ́wọ́ tàbá wa ń wá àwa wo àkọọ́lẹ̀ òkú kan abáwa rí pé gbèsè mẹlọ́rùn ẹ̀ kò ní tọ́ba ní sáàfì yọ sáàfì bá san gbèsè ẹ̀ ó ti wà nínú ó ti wà nínú àlùkùkù àwọn àwọn mọ́jẹ̀mú tó a pé àkọ́kọ́ máa ṣe ká tó pín gún gbèsè láàkọ́kọ́ san ká tó máa pín ogún tó fi ayé ṣùgbọ́n wá wo dúkìá tó fi ayé kò ní nǹkan kan. kò ní nǹkan kan tá a lè bá fi sọ gbèsè kò ní. wọ́n ní sá wá lè mú nínú sàká ká fi san gbèsè òkú. ká sọ pé kí wọ́n múnú sàká fi san gbèsè nínú àwọn àbá àti wọn faramọ́ onímọ̀mù àbá ànífà wa ìmọ̀mù àbá ànífà ní rárá o oníláyò ádámínà sọ́dáka dénú mayè ẹ má múnú sàká fi san gbèsè òkú ọlọ́wọ́n ó ka kèé ṣe olobi nìkan ó ló kan nínú òfin ẹ̀sìn tó yọ ọ̀sán kàfàrà rẹ̀ kọ̀ wá sán dé kú ààrẹ ni tí ó bá sán fi bá sán ó ní ọmọ bàbá ní kí ló dé ó nítorí pé wà nínú nínú dárìmù tọ́lọ́hún sọ àmà àmà sẹ́gbèsè èèyàn nínú sàká mẹ́ni àlẹ́ yìí dẹ́nu yusufanu àlẹ́ yìí gbèsè tí wọ́n lè tó lè tó lè gbé èèyàn dé wọn. òun là á fi sàká là á máa fi san kéésè gbèsè ọjẹ ọlọ́run ní ẹ̀tọ́ kan ọlọ́run ò ní múlẹ̀ wọn láyé kò ní wa máa ó láàrin ìmáàmù Abu Hanifa òun lọ sọ bẹ́ẹ̀ bọ́tí ẹ̀jẹ̀ parí nínú ọ̀rọ̀ àwọn àlùfáà gbogbo yòókù àwọn ní ká mọ̀ wulẹ̀ pín ọzọ ọ̀dọ́ bá ti jẹ́ gbèsè bàbá àjọkù ṣé gbèsè kí ọ máa jẹ́ ti wọnú gáàrí ẹ̀rí wọn yẹn lọ́wọ́lé. wọ́n sọ pé mi anamba mi jáde máa ń sùn wọn náà sọ̀rọ̀. ẹ ti wà bá. wàlẹ̀ lọ́ọ̀rì náà fi láyé wà ní mi nà ń wọ́n ní àyè. àwọn tí wọ́n lára lè san gbèsè òkú bẹ̀ àtẹni tó ní kàfàrà ọ̀rọ̀ wọn ló wọlé ọ̀rọ̀ wọn olówàrọ̀ ọ̀jẹ̀ ọ̀tẹ̀ wọn jà wọn tí wọ́n ní kí amọ̀sán bẹ̀ lọ tọ́rọ̀ àti ẹni ká ojú tí fi wò ó kọ̀tẹ̀ wọn nítorí parí náà sùn wà tó lè bá àkín san ká ká san gbèsè òkú nínú nínú nọ́ọ̀sù tó wà fún tá a bá rántí ẹ rí wípé rọ̀súùlù lọ bí òkú kan tó fẹ́ kírun sí la tó ní òun rí pé gbèsè ń bẹ lọ́rùn sàpọ́lọ́ ọmọ fi nǹkan mọ̀ lọ́rùn òkú yìí tani ọba tán níbi òkú mi ó ọba tọ́bajẹ́ sí kó lè tó bẹ́ẹ̀ kò yẹ kó ń tì kọjá rà ta òní ọba san ntọ́ba má rà ta lè ba san sàkátà fẹ́ bá fi san náà owó ta ni owó ara ta ni. tóńtì gbogbo ọgbà náà ti bá sì ń bá pàdé aṣáájú rẹ ní máa ń bilé rè pé bóò lówó tó ọlọ́sàn so san kí gbèsè ọmọ sọ̀wọ́n náà ló ń gbèsè níwájú ọlọ́run owó ojúmọ́ ànájọ ọmọ bí. àdìsí mi ti wà tánàbì ní bọ́yá ẹnìkan kú náà ní tọ́jà gbèsè ànábì ní àná àwòlá bìkúlì mú mi ní mí nọ́ọ̀sì yìí. gbogbo ẹ bá jẹ́ múmi ni ọ̀rọ̀ rẹ̀ kàn mí ọkàn mi ju ara tiẹ̀ gan lọ ọ̀rọ̀ rẹ̀ kàn mí ju ara rẹ̀ lọ oníṣùgbọ́n máa ń lánìí ọ̀rọ̀ tó kàn mí ni pé gbogbo ohun tí ó bá kó yọnu bọ̀ ẹ bèmí ànábì lè rí wo ibi tó ń dáadé ọjọ́ àwa ti bọ́ ọba wa kú tó fowó lẹ̀ mọ́pẹ́ nítorí pa lọ́ràn rẹ̀ kà á fẹ́ bá wa là mọ́ dájú kọ̀ọ̀ká débi ká pín owó ẹ̀ falẹ̀ áàlì yìí fáwọn ará níbẹ̀ kó o ti gbàgbádá lọ léńjọ lọ ọmọ gbàdá lọ lé nǹkan bẹ lọ́dọ̀ àwọn àfa yìí ó ti kọ́ gbádá àti mẹ́jọ lẹ pé kí ni má ti di mẹ́ta ní ẹ̀fà nílẹ̀ ẹ̀fà nílẹ̀. àdéhùn ọ̀sà kanú anábì ní tọ́ba jẹ gbèsè èmi ní ẹbí ana àwọlá mínàlì mọ́mìnì mínà sí ọ̀rọ̀ mọ́mìnì kàn mí du ara rẹ lọ ẹ lọ ọkàn mi dára ẹ lọ. èmi ní màá dáhùn tó fẹ́ jẹ́ dààmú fún ṣùgbọ́n tó kú tó bá ni ẹ lọ kó fún ọ̀kan mi ó tún ní wàá máa ń kàdé yìí náà ẹ ń bá kú àwòdò yá bóyá ó fi gbèsè lẹ̀ tàbí nǹkan kan ó di àwátì nínú dúkìá ẹ̀ láyà anábìnrin ẹ̀ ẹ wá bá mi wà aláyà ó ti dọrùn mi wà ìláyà wà aláyà ó ti dọrùn mi èyí ò lè rí àwọn tí wọ́n gbà pé àmọ́ ìsàká kọfà gbèsè oúnjẹ ọba ń ti kú ọlọ́ọ̀ni wà fi sabilillah. wà lè bá gbogbo ntọ́ bá ń jẹ́ ń sá gbé kalẹ̀ lójú ọ̀nà ọlọ́run a máa fi sàká gbọ́ bùkátẹ̀ tọ́jọ́jú ọ̀nà àtọ́lọ́run èyí tó hàn jù lójú ọ̀nà ọlọ́run dùn ní bí àwọn gùnsáàtù àwọn jagunjagun ẹ̀sìn ẹni ogun tí ò rówó tó lè ná ń bẹ̀ àmọ́ múnú fún wọn lágbára fi jagun. mọ́ọ́dún rìbá àròjú ọ̀nà ọlọ́run ni àyè ibi táwọn ọmọ ogun ẹ̀sìn ó dùn sí bóyá afẹ́ kọ afẹ́ gbé kalẹ̀ afẹ́ fi nǹkan bẹ̀ àmọ́ múnú sàká káfi ṣe. wàbí sábì lẹ́yìn. gbogbo ohun tó bá a tún rí ẹni tí ó wà lórí ìrìn àjò hajj tó wọ ẹ sọnù torí máa ń ṣẹlẹ̀ ẹ pọ̀ lásìkò hajj àti máa ń gbowó lọ́dọ̀ àwọn alálàájì míì ọba ti sunkún wá pé owó òun ti sọnù nǹkan sẹ́nu owó èèyàn gbọ́dọ̀ sọnù mẹ́wọ́n ní ọjẹ́ ó sì jáde lé lójú ọ̀nà ọlọ́ọ̀ni kó ń lọ èsù lè kó sí lẹ́mìí pé mi ní. ebi iṣẹ́ rẹ̀ náà mo bá wá ó lè délé kó nǹkan mi o ibi iṣẹ́ pé ní ọlọ́run kan mo lọ tówó ti sọnù sáàrẹ́ nìkan kan tí ó fà lówó. èsù lè yí sínú tí ọ máa se nǹkan mi ní ẹ owó àmùsùlùmí ẹ torí ti ájì ẹ̀sìn ni àtúmúrá. wọ́n ti ń sẹ́bi ìlànà wọ́n ti ń sẹ́bi ìlànà fàyí dàda mi àbáyé wọ́n lọ ayé wọn àdé. ọwọ́ àánú àdìsí mi tó gbé wá pé ibùn àbí láti lọ́gbàdìsí yẹn wá. ọla bì ó lóun gùn lẹ́yìn ẹ̀ ó gbé òun sórí ibìlì kan tọ́jẹ́ sọ́dà kátólà hajj tẹ́gbọ́n fi ṣe sàrà fún alálàájì ó mà wà bí tẹ̀bí

tí abala hakimu gbà wá oníkùntù jáde san máa abdallah bùnú umar abdallah ma umar olóhùn jókòó ti ń jọ kan fáà sátìwì àtún arábìnrin kan wá bá fàkọ́lá tó làwúyà àbá abdulrahman ó ní abdulrahman nínú zawji àwọn sọ́ọ̀bì máa nìyí fi ọkọ mi kó kú ò láyé owó òun. òun sàsọtẹ́lẹ̀ pé kí wọ́n lò sójú ọ̀nà tọ́lọ̀ ibùdó umaru ní àhán kan wà kàmá kọ́lá fi sabilillah nígbà ojú bíbà náà owó rẹ ti di tí wọ́n lò sójú ọ̀nà ọlọ́nu. wa sọ fún abu abdulhamanu wípé máa ń zàdápíà.

ìwọ pálásẹ̀ pé kókówó lọ bá àwọn ọmọ ogun kan tọ́jẹ́ pé wọ́n ń jagun fàyàfùsìdúnà fìlà àrùbí wàyàfùsàrúnà sẹ̀bí tí wọ́n ń balẹ̀ jẹ́ tí wọ́n ń dáwọn èèyàn lọ́nà àbí kí lọ fẹ́ pálásẹ̀ ó á sọ fún pé àmírù ha àmírù ha àṣẹ ń pa ni pé à ń sàdúkọ́ àwọn ìlà káwọn mi sọ́ọ̀lì hìn. owó tọkọ ẹ ti lóhùn fílẹ̀ kójú ọ̀nà ti dojú ọ̀nà ọlọ́run àwọn ẹni rẹ ni fún àwọn ọmọ wa ní oní ìlà bẹ́ẹ̀ tẹ̀ láì làhárà kọlọ gbé alálàájì tí wọ́n ń sáájì lọ sílé ọlọ́run ùlá torí wọn ti dàlejò ọlọ́run ùlá ìkàwọ́pùtò ra òwúlẹ̀ mẹ́ta lẹ́sùn àwọn ọ̀dàbí àwọn tí wọ́n àlejò èṣù ó tún náà lẹ́ẹ̀mẹ́ta ó sọ fún pé yà abba abdulrahman wà má wọ́pùlù ṣètò àwọn àwọn làlejò àtẹ̀tà ó làwọn kankan mú tí wọ́n jẹ́ pé yàdùkùlù náà láàwùlá ilẹ̀ umara àwọn tí wọn ò níbi tí wọ́n máa ń jókòó kàdọ̀dọ̀ àwọn àwọn ọba àwọn aláṣẹ wọ̀nyí wàyú ni múnà ilé múlẹ̀ àdé wọ́n wà máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ẹ bá ti jókòó tì wọ́n ọ máa ń wá àwọn ọrọ tí ọ̀sẹ̀lẹ̀ lágbolé wọn ni wọ́n máa sọ bóyá torí kó lè róye ibẹ̀ jẹ́ ọ̀pọ̀ ọdún ṣe sí àwọn èèyàn máa ń jókòó sí ọba wọn bó tí òní máa wí pé kábíyèsí kábíyèsí yìí ó lè kó èèyàn rẹ ni wọ̀yàtà àwọn mùsùlùmí ọ̀rọ̀ ọ̀rọ̀ ni wọ́n máa pa máwọn mùmìnì fàyùjà zauna lè jà torí wọ́n lè fún ní ẹ̀bùn fàyù tó náà lé àlẹ́ àtọ́yá ẹ mọ̀ fún wọn ní owó tí wọ́n ọ̀nà fẹ́ mú wípé àbá Umaru náà gbé di umura wọnú tá a lè pè lójú ọ̀nà sábẹ́ lè láyé. ojú ọ̀nà ọlọ́run. o dórí ẹni tí ń kẹ́kọ̀ọ́ ẹni tí ń kẹ́kọ̀ọ́ nítorí wípé àwọn àlùfáà gbà wípé ẹ̀kọ́ ẹ̀sìn ìbádàn ìmà ìbádàn bá ti wá jáhán ti lọ ọkọ wọ́n gbà pé tó bá fẹ́ lè fún ẹmúnú sàkà ẹfun kẹ́kọ̀ọ́ wọn ó lè ti kíni kó lè ibi tí ibi tí àìsí kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ti lè rí sàkágbà nù ìwọ náà bá wá jálè kí ó tọ́ jálè má mú wọn lè tì ọ́ mo sọ pé ibi tó o lè rún mọ́nu kése wàlá àmì nínú àlẹ́ à sáà ń ké gbé kiri sẹ́ẹ̀ fi ń da sàkàsápò ìwọ ní ara ẹbá wọn sọ àtù wọn jù bàtù àní àmìlí náà lẹ́yà àǹtí wọn lọ gba sàkánì tí wọn lọ gbà lọ́wọ́ àwọn aláìní ni ibi ó lè rún rẹ mọ́ bọ́ọ̀ bá ti rẹ rún mọ́ mẹsìkínù tó o sì rún mọ́sí fàkírù àwọn lè wọlé ń bi fi sabilillah. wọ́n fi sabilillah. wọ́n mú ní sẹ̀bí ọlọ́run ní ẹ̀yọ́ sàká fáwọn ọmọ orí ọmọ fi fàyí ọ̀dọ́. fáwọn tí ọ̀nà gémá tí wọn ò mọ bí wọn ó ṣe wọn ó ṣe padà sílé wọn ọlọ́run ẹ sàká wọn kó fi ráàyè padà sọ sílùú ẹ̀. wọ́n ti gbogbo ẹni ọjọ́ mo rí rìn wọ́n ẹ̀jẹ̀ pé lásìkò yìí wọ́n ti bàjẹ́ gbogbo ẹni tí ò rówó tí è jẹun òun náà ti nínú pé àti Ìlọrin àti bá ẹ ẹ sinimá lọ́dọ̀ la ti wá ẹ ti wá wá wá àbá ẹ àwọn àríwó tàbí. mo rò fún bọ́ ọmọ pé léwu mùsùlùmí láàrin ó sì mọ̀ pé tó o bá ti dákọ̀ ọlọ́rin yóò ní yóò lò sùnwó yóò tóbi lẹ́ka àwọn èèyàn bẹ́ẹ̀ bá tún di ní ìsìn tẹ́ ẹ dá lówó ẹ tún bá mú mi tí ó tún máa gbà bọ́ọ̀ bí bùkátà kọ́ ọ̀sà gbé bá gbé ọ kò sí mẹ́nu sẹ̀rí àtìlámù àwọn tí wọn bá fún ọ wọn tààrà ìgbàládá ṣùgbọ́n ọ gbọ́dọ̀ àti kánú tàbísírù lọ́dún yìí ọ gbọ́dọ̀ gbàjú tó ń jẹun lójúmọ́ lọ ọgbọ́dọ̀ tún dé ọba ìṣirí tó ń jẹun ojúmọ́ ọ̀padàlẹ́ ọlọ́run tó wá lè ti sóore fún ọkọ ọmọ lè jáde lọ́la tagbe mọ́ ọ̀gbọ́dọ̀ jáde bọ́bá tó ń di kànáà ń dídá àfikọ́ ọ̀tagbe ẹnu tó jẹ́ ń jọ náà ìlọ́gbà jẹ́sẹ̀ kọ́ máa dọ̀ balẹ̀ fún mọ́tò lójú títì èyí ò ti pọ̀ lọ́sí ti wá ní ìṣẹ̀lẹ̀ ẹ̀rí tí wọ́n máa dọ̀ balẹ̀ fọ́kọ́ ọmọ èèyàn láì ṣe nítorí sọ́jà ìlà ojú òsì táwọn tí ọlọ́run kó wa tì tó kó wa lé lọ àwọn náà ń gbọ́kọ̀ lójú títì tí wọ́n ń rí èèyàn ẹgbẹ́ wọn ti ń kò gbé dùnú èyí tí ó jẹ́ pé tó bá bọ́ kòtò yóò tún ta ni díngbò àwọn ọmọ pé kòtò mbẹ títí táwọn àǹtí owó pààrọ̀ kiri lójoojúmọ́ ni kọjọ́ ta kòtò ni kọjọ́ wọ́n mọ̀ pé kòtò kí wọ́n gbé bẹ̀ wọ́n lọ bílẹ̀ rẹ̀ pé kí n sòrò ẹ tó fi ń dọ̀bálẹ̀ kọ́kọ́ tó ọ̀sọ́rọ̀ ẹbí

ọlọ́láwọn ọmọ orírin ẹyọ ọ̀nù sàkà fún wa. Sínà lọ́ọ̀rì wọ́n lọ́ọ̀rùn àlébùn àbí. Ẹ ẹ Ọba tọmọ̀rọ̀ sọ́pọ̀ ni gbogbo omi tó bá ti pín nǹkan tí ọ̀fẹ́ kẹ́ yóò fi nǹkan dè yín. Ẹ pín ogún ọsọ mbẹ náà kó fàrí dọ̀tán mi nàlá lọ wò kán bẹ kó ké mùsọ̀bà sọ́tún ní sáà lọ́wọ́ kọ́ ọmọ fi kọ́ ọmọ fi rọ́ọ̀lù ni ọ ewu bẹ lórí àwọ e, ewu wa gbogbo tí ń dájọ́ fún wa tó ń kó lọlé tó òpin bó ṣe yẹ ọ̀ràn lọ́ngbà ọ̀ràn. ọdẹ dá nǹkan wọn fún ọ pé ẹdá ẹwò ẹdá pẹ ṣe gbogbo wa lè lò tá lè gbé lò gbogbo wa lè nú ara wa pé ọdẹ ẹ̀dá náà bọ̀ lọ́rùn wọ́n gbé délé ṣé lè ha bó ṣe yẹ lẹ́kùn òní làwọn sọ̀ bá òní sọ fún un pé ìwọ náà síbẹ̀ jẹ ẹ bá jẹ lé láàrin tọwọ́ fi díẹ̀ sí inú ilé tọ́láwọ̀ ilé ọmọ ìjọ lábọ́kọ̀ abọ́ méjì. mẹ́fà fẹ́ bọ́ gàrí wọ́n sọ fún òní pé gàrí jákà ni gàrí jákà ti ń wí fún ọ pé lọ ṣiṣẹ́ lórí ẹ̀ ni lọ́ba ni a fáwọn tó bá ṣe kí ni mẹ́fà fẹ́ bọ́ gàrí wọ́n bọ̀ yọ tiẹ̀ sọ́tọ̀ lè má mú gàrí yín rè kódà ọba ti dé lọ pẹ́lú ọ̀sẹ̀ bá ń bẹ̀ kọ́ ọ wá tọ́ dáa àlàálì lélẹ́hùn gaari yírele máa mú eleyi gaari ti gbogbo jàmbá àtẹkẹ́ni wọn gbèsè fún ọ lòbí iṣẹ́ rẹ ojúlówó sẹ́ẹ̀lì máa mú nù wọlọ́wọ́ àwa wọn tọ́kàn bọ́n bá sì pé wọn náà déèdé ọkọ̀ ọba tó ọ tó wájú ọlọ́nà a ti wọnú ẹ̀ bọ̀ àsìkò tó yá ojú ń jẹ́ wá sínú ẹni ndị nse n'ụmụ òmù tiẹ̀ ẹ̀sẹ̀ ma tara wa gbogbo ẹ̀ kan máa dín wa máa ṣe máa dá wa ka máa jó àgbọ̀ òjò lọ akọrọ ile ka máa rí kaka mú lọ káwọn tí ka sẹ́gun ọmọ rí mú lọ akànjọ òkú agbadala láì ríwá àti he nínú ọ̀rọ̀ èèyàn asíláàtì sáájì lónìí àfa wa wá àti táwọn ọtí ma máa ṣẹṣe tí di orí ọba sí wá àti sọfà gbàgbé adé orí ẹ ọgbàgbé gbóhùn dáadé ni mo máa là kí wo olú ọ̀dọ̀dálíà ọwọ́ àti nu kẹsẹ̀ yìí jẹ́ tí kálukú ọkàn wa máa tún lọ sáà kankan sáà mú faridọ̀ tán nínà là ó di alófin ni àdìwẹ́ sọ́sọ́ bẹ́ẹ̀ gbọ́n tó. ogun ní pẹ́wọ̀n ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ máa fún ọmọ sọ̀tọ̀tẹ́lẹ̀ fún yín nípa ọmọ tẹ́ ẹ bá fi ayé ẹ máa fọkùnrin ní méjì tẹ́ ẹ bá fóbìnrin. tọ́bátẹ́ pọ́mọbìnrin nìkan lòkùn bá fi ayé tẹ́ ti ju méjì lọ. ẹ máa fún wọn nílà méjì nù là mẹ́ta ogún. kí ló tó bá lọ́wọ́ ṣe gbogbo ẹ̀ ló pín ọlọ́ni wa yín ká náà ti wà ìjàta tọ́bátẹ́ pọ́mìnrin kan ó tó lòkùn sí ayé. ẹ dá gbogbo ogún bàbá ẹ̀ sí méjì ẹ fún lájì. wàyà bàbá yìí. bí òkú bá kú tó fi bàbá sáyé ó fi ìyá sáyé. lè lè wá ìdí mi ò bá sòrò. ẹ máa fún yà ẹ fún bàbá nídà mẹ́fà ogún ọmọ ẹ̀. mi mẹ́ta ọ̀tà. nínú sọ́mọ wọn fi ayé. ẹ̀ka lẹ́la òun wà lẹ́la. lọ́ba jẹ́ pọ́mọ náà bímọ ìdá kan nù ìdá mẹ́fà ogún ẹ̀ bàbá rẹ̀ ọ jẹ ìyá rẹ̀ ọ jẹ tọ́ba ti bí yé. wà wọ́n jẹ́ pé bàbá ló fi ayé tí wọ́n fẹ́ jogún ọmọ wọn. ẹ̀fúnya rẹ̀ níta mẹ́ta nínú sọ́mọ ẹ̀fí ayé èyí tó bá kú ẹ̀kọ́ fún bàbá. bàbá wa jẹ́ pé irú òkun láwọn ọmọ àyà. ẹ má sùdù ẹ má fún yà nílà mẹ́ta mọ́ ẹ̀ẹ́dógún rẹ̀ sí mẹ́fà ẹ̀fúnya nílà kan tó rọ́ lọ́mọ àyà ọlọ́run ní gbogbo sáwí nígbà ẹ bá yanjú àkọsẹ́lẹ̀ rẹ̀ tọ́sọ́tọ́ ni ó bẹ́ẹ̀ ti yanjú gbèsè tó jẹ. ọlọ́run lẹ́yìn lẹ̀ ẹ máa ń pé kí bàbá ó kú kọ́ mọ́ ojogún ẹ̀ tọ́ bá wù mí ọlọ́run ọba mo lè pa ọmọ kí n pé bàbá ó ẹ̀. ọlọ́bẹ̀ ẹ̀wẹ̀ nìkan nù yín tí ó sàǹfààní fẹ́ nìkan. ẹ̀yin òkú wa kára kò lákòó nà kó a parí ìjọta mi à náà yìí wọ́n ń lọ. ó ṣe ní kí ní bó ṣe wí jẹ́ ti ogún. bẹ́ẹ̀ náà ló wí parí ti sàká méjèèjì okú rẹ̀ súra wo kéwù nígbà súra kẹrin ayàtẹnu kọkànlá ó tẹnu ó tẹ fún ọ kí kálukú náà sọ́lé wọn gbogbo ogún tẹ pínkù pínpín tẹ ẹ bá tí ì kú ẹ àwọn tí wọn ọmọdé àmúṣọfà á dìde nísìnyí àwọn tí wọn ti kú tí wọn ò pín in re tí wọn ò sì mà. táwọn ọ̀gbẹ́ yìí tá à ń gbọ́ yìí ọ̀rùn wọn fi yẹ torí náà ìmọ̀ kan òun ni wọ́n ti ṣe ṣùgbọ́n wọ́n tọ́ gbọ́ tó sì yí ọtọ́ sátúndó bíi pé bí wọ́n ṣe ilé wa náà lápin bí Yorùbá ṣe ń èyí igi orí àti gbogbo ẹ̀ fi pin ẹ̀ jẹ̀jọ́ ìwájú torí kọ̀fà yìí lẹ̀kẹ́ nìkan ma ètò àwọn yìí máa ń ká minu yìí mímú bìláyì wọ́n lè yọ o o ẹni tó gbọ́ ló ọrụ tó gba tí di là ń wí o ẹni tí ó jẹ́ pé ìfẹ́nu níbi ṣe ayé ẹ̀ fàrídọ̀tà nínà alhamdulilayi. adúpẹ́ arójú aráyè gbọ́ tòní amarójú aráyè wí tòní ìjà rojú káráyè wí tọ̀la. arójú káráyè wí tọ̀la. arójú káráyè gbọ́ tọ̀la. arójú gbọ́ حتى